الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ما جاء في الأصدقاء والقرناء فالليني قرنبا أموري أتوالا باري وكما سأسان الفاتو سيجرى إلى سنة kò fẹ́ sí aspect life wa kan tí wọ́n máa touch ẹ̀rí bí wọ́n tún gbé ọ̀rọ̀ lọ lónìí àwọn wo ọ̀rẹ́ àti gẹ́ni àtàlábàárín orí wo ní bẹ́ẹ̀ bí ọ̀rẹ́ níní aburú wo ló sì lè kàyàn látàrí gbá ọ̀rẹ́ mi ni kò kò sùn mi ni orí ibẹ̀ ní kéèyàn ó wà kó sì jìnnà sí gẹ́ni aburú rẹ̀ gbogbo ntọ́lọ̀ ń dá lọ́pọ̀lọpọ̀ bó ti rí nù all advantage ó ní disadvantage ìwọ ní kọ́ ma èwo lọ da ń bẹ́ ni ò mú èyí tí ò da ò jìnà sí àwọn àlùfáà ní kátórí nǹkan kan tí ó pure hundred percent pé òòrè ni kò láburú nú àbá sì rí nǹkan kan tí ó pure pé a hundred percent aburú ni o kò sóore ń bẹ wọn lọ́dà àlìjánná nìkan lóore tí ò ní aburú kankan iná laburú tí ò ní tí ò lóore kankan all other things gbogbo nǹkan yòókù láyé yìí bó ti lè kọ́ dáa tó aburú díẹ̀ ọ̀yọ́ wà ń bẹ̀ ọ́ wọ́n lọ́ sàfà aburú díẹ̀ wọn o torí náà ló fi jẹ́ pé ibi àfáà tó fẹ́ gbé wa lọ láàrọ̀ yìí lọ mọ́sá san ọlẹ́sàn dáadáa fọ́dà nù téèyàn lè má kàkún ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni àbúrú lè jáde báyà ń o orí ń bẹ̀ ń bi ọ̀rẹ́ níní o àmọ́ àbúrú náà lè ṣe kíni ó lè jáde ń sọ̀rọ̀ ọ̀rẹ́ níbo ni wọ́n kọ́ lọ nínú ayé gbogbo ẹ̀yin tí ẹ bá máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run náà a máa ké gbogbo ìgbà náà gbọ̀rọ̀ ọlọ́run wá sí tí wọ́n bá máa sọ̀rọ̀ gbọ̀nsẹ́jú ẹlòmíín sọ wákàtí kan kọ̀kẹ́ ayé ẹ̀yọ̀ kan mẹ́ kò sọ́lọ́run wí kò sàgbẹ́bí wí níbi kíni níbi wáàsí wáàsí kan ẹ lè pè lóko míì ẹ lè afẹ́ dámọ́ràn afẹ́ gbà yín ní ìmọ̀ràn àfẹ́bù rírí ayé wa hàn yín èmi ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni wáàsí wáàsí ọ̀gbọ́dọ̀ yọ kíni kí lọ́lọ́run wí kí lànàbí wí sọ̀lọ̀sọ̀lọ̀ lápẹ̀ ìyá mà ṣẹ̀rí bàbá yẹn ìṣe yìí ń tán látò máa gbé àfọ olórin kan wí báyìí láti sọpọ́ọ̀tì ti ọlọ́run wí láti sọpọ́ọ̀tì ti ànàbí wí sọ̀lọ̀sọ̀lọ̀ àmọ́pọ̀lọpọ̀ wà sí lónìí àfọ olórin ní gbáà àfọ olórin kan sọ báyìí àfọ ọ̀jọ̀gbọ́n kan sọ báyìí àfọ ọ̀jọ̀gbọ́n máa kún ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ni kẹsọ̀ láwà dòkó tí ó ti báwọn wá sí kan ti dà lónìí kọ̀dà bẹ́ẹ̀ kọ̀dà ní ẹ̀kọ́ tá a kọ̀ nú àwọn tí ọ̀rọ̀ báyìí náà ìbò ni wọ́n mẹ́nu lé tí wọn ò pé ọlọ́run wí àbígẹ́ni àbáńdábì wí sọ̀rọ̀ kò sí ní tí ò sí nínú ma ọlọ béèrè gbogbo àwọn náà tàbá máa báwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ẹjá fèsì o ọ̀rọ̀ ọlọ́run wá sí tí ọba ti ní ọlọ́run wí ànábì wí yọ padà yà lọ bò míì mi ti ń yà lọ bò míì lónìí wá sí wá di tíátà wá sí di play ọba ìpéyàn ti dúró ń bi gbá ìníwì nǹkan àfi kí n rí àyà ìníwì nǹkan àfi kí n rí ibi ànábì ti wí ntí garanti kẹsẹ̀ yìí ọmọ rí nù kọ́dà bí yẹn bá lóun ṣe wá sí náà qala Allahu ta'ala olùwàbà tó láàrin ga sọ́bà yìí al-akhillau àwọn ọ̀rẹ́ ayò ní jẹ́ báwọn yòòbó tún àtún tanra wa nínú èdè tí wá yorùbá yìí á ní kò rí kó sùn ìrọ̀ ńláńlá ní jẹba o kò sẹ́nìkan tí ò ní rẹ́ nìkan tí òun bá kún tí ò ní ṣe kínní tó ní sùn níjọba bá kú ńkọ́ ṣé fóònù wọn sìn ọ pẹ̀lú rẹ nù sáré kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ àwọn láńgbèjì wa míì máa mẹ́tàn lọ́wọ́ ó sì yá máa fura sí i kò sí ti ń jẹ́ pé nìkan ni kò rí kó sùn àmì yẹn lè lọ́ọ̀rì lè lọ́ọ̀rì ayò lè jẹ́ alábàásọ lè jẹ́ ẹni tẹ́ fẹ́ràn ara yín kìí ṣe wọ̀ ọ́ kìí ṣe wọ̀ ọ́ àmì ẹ̀ má kó bára yín al olúwa ní àwọn ọ̀rẹ́ ayò generally ọba dira kìyàmà báàbò hum lè báàbò àdúgbò wọn di ọpọsíìtì ìtànpẹ lọrẹ kí lóyún apọsíìtì ọrẹ ọ̀tá àdúgbò níjọta ẹnimi word and opposite ọ̀rẹ́ kò sùn wà kò rí kò sùn ọ̀rẹ́ ayò ńlẹ̀ ayé sẹ́ bọ́bá dàlì kìyàmà wọ́n di ọ̀tá ara wọn wọ́n máa gbéra wọn ṣépè illal muttaqin àfàwọn tí wọ́n bá bẹ̀rù Ọlọ́run ìyẹn ni báwọn tó ṣe pé ọ̀rẹ́ wọn ò kọjá kí wọ́n fojú rẹ̀ kọkọ débi kí wọ́n fojú rẹ̀ náà kíni kí lọ́lọ́run wí kí lànàbì wí ìtumọ̀ eléyìí náà ti kà sẹ́yìn gbọ́ba fẹ́ràn yàn ànábì ní ìtọ́ da ni kò fẹ́ràn rẹ̀ nítorí kíni torí tọ́lọ́ bíjọ́ ọba sì dùn yín kó dùn yín torí kíni torí tọ́lọ́ ọ̀gbẹ́ni ọba bọ rẹ débi gbá ah, nígbà níbo ni ríbi ti sí ọ̀rẹ́ mi ni ìsinsìn <laughs> tọlọ́run ọfẹ orí kìlọ̀ fún ọsì lè jìnnà sí a olùwà ní ẹnbọ wa gbéra yín ṣépè lálùkì àmọ́ ẹ padà di ọ̀tá bíi ti fèrè àwọn náà ọba di bàbí lálùkì àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o lọ́wọ́ ọba ẹ̀mbẹ̀nu sóràtò Zukhrufi àyà 67 mọ́dàbí gbà tó pé àwọn tó ti rí eléyìí ẹ̀mbẹ̀nu al-Qur'ani o al-akhillahu àwọn ọ̀rẹ́ ayò plura khalilu khalilu ọ̀rẹ́ ayò kan al-akhillahu بعد ذلك يوم يومئذ بعضهم لبعض عدو wọ́n dọ̀tá ara wọn o wọ́n di kíni wọ́n dọ̀tá ara wọn o illal muttaqin àyàfi exception àwọn ọ̀rẹ́ wo ni wọ́n ṣọ̀rẹ́ láyé ni wọ́n tún ṣọ̀rẹ́ lọ́hùn lálkìyàmà wọn làwọn ọ̀rẹ́ tí foundation ṣọ̀rẹ́ wọn lórí kìlọ́lọ́mfẹ́ ni o àjọ máa lòde ìní bọ́ lòde tọ́lọ́run fẹ́ o wọn náà máa invite mi sóde tí ọlọ́run fẹ́ o èmi náà ní pè ọ síbi tí o o ẹ má o àmọ́ ẹ má ọ̀rẹ́ débi pé ẹgbẹ́ ọ̀rọ̀ torí pé ọ̀rẹ́ mi ni kò lè burúburú kọ́ à nígbà míì èèyàn lè forí ro aburú ara o kọ́ máa lọ o ọmọ ni pé ẹ̀mẹ́jà tanra wa ta ni ọ̀rẹ́ kan kú tó ní ẹgbẹ́ sàárì rẹ̀ kọ́fẹ́ kò rí kó sùn ni wọn bá ti rí mọ́ ò ní rí òun sùn káwọn ọjọ́ máa lọ sùn nínú sẹ́nìkan tí ó báwọn ìjà sì ní tanra wa o ìlànà mọ́tàkì àwọn tó bẹ̀rù ọlọ́run. yẹni pé bí a bá ń rí yín pọ̀ dụ rẹ̀ yín ń dùn a jẹ́ pé ẹ̀yin méjèèjì ń ṣe kíni ẹ̀ ń ṣe tọ́lọ̀ fẹ́lẹ̀ lẹ́ fi ń gbádùn ara yín nígbà bá ti pẹ̀yìn síra yín kìí ṣe pé nítorí pé nǹkan kan tó retí lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ ni ọ̀já mọ́ ọ lọ́wọ́ mọ́ táwọn èèyàn ń bùkátà ń dé kọ̀ bá ń dá sí ti ń dájà lẹ̀ lónìí nù olúwa ni ẹ má torí yín ja ìfọkàn yín sọ́dọ̀ Ọlọ́run ẹnìkan ò lè gbọ́ bùkátà ẹnìkan àmọ́ a ọ̀rẹ́ yín àrímá bẹ́ẹ̀ ni ó ṣe báyìí ó ṣe báyìí bẹ́yìn náà bá lè lọ kìlọ̀ fún un tó tú wa ká náà ẹni pé ó ṣe báyìí tọ́lọ́run ọ̀fẹ́ ó ṣe báyìí tọ́lọ́run ọ̀fẹ́ ń ṣe sì náà ń kìlọ̀ fún un tí ń gbé dúdú ní ń gbé pupa ọláwọn ń sáyé àmìnà ìdè máa bọ́rin pẹ̀lú orí eléyò ìdí ń jẹ́ bẹ̀rù ọlọ́run nù ọ̀rẹ́ mélòó ló kù bẹ́ẹ̀ máa láyé lónìí ó kéré o ó kéré o gbogbo ọ̀rẹ́ tó bá ṣe gbé tó bá ṣe pé gbogbo ọ̀rẹ́ bá ti lọ náà làjọ ń lọ ọ̀dà kọ̀dà ọlọ́run fẹ́ ọlọ́run ọ̀fẹ́ olùwà ní bọ́bá dàlì kìyàmá ọ̀tá lẹ́ padà sí ọ̀tá tí ó ní àgbà májàájá májàájá ẹ padà já ìjà tí ètàn ìjà ìjà kìyàmá ètàn torí gbogbo ibi tó ń kálukú bá wù ọjọ́ náà olùwà ní khalidina fiha abada ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ni o tọ́ abẹ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́mọdé àkóbá àwọn ọ̀rẹ́ wa ọlọ́mọdé àwọn ọ̀rẹ́ ó kóbá wa náà ọlọ́mọdé àkóbá ara wa náà ọmọ ẹja fèsì o ayé Kùránì la ké fúnra wa o àwọn ọ̀rẹ́ wọn dọ̀tá lálùkìyàmọ àfàwọn tí wọn bá mọ foundation ọ̀rẹ́ wọn lórí kíni lórí ìbẹ̀rù Ọlọ́run lọmọsàájá wà nù ọ. والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه عليكم السلام عليكم السلام